ó ti gbà wípé ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ló jẹ́ and I have every right to dictate whatever I want in this house. torí ibi tí mi ò ní control nílé yìí nìkan ni yàrá mo fílẹ̀ fún ẹ torí pé ọmọ ìyá mi tó yàrá mi kó sí lọ́wọ́ ṣe champion. mo tó ń ṣeré yẹn mo ò ti fi ẹlẹ́gbẹ́ ó lè sí lára ẹni. àti ẹ̀ màmá ah! ó kọjá wèrè. nígbà tó wà kékeré ṣé o lọ ṣe mistake gbé kú mi. What are you trying to say? You're thinking. Shut up! Mo ní kó wá ṣoríire kó wá jẹun ayọ̀ kó dìyàwó ẹ̀gbọ́n mi. Thanks for coming last month. It's one million naira. Gift ilé gift mọ́tò. Àti péjọ, ọkọ àfẹ́sọ́nà mi Henry lorúkọ ẹ̀. Mr. Henry, dé àbúrò mi ní òru àwọn ìwà kan tí ò dáa. Kí ló dé? Mo ti wá wá sí láti wá bá ẹ Ó ń lójú kí um, ló ṣe wọn náà lórí. mò ń kọ́ effect ẹ mọ àwọn effect tó máa ń ṣe nínú múvì yẹn tẹ́lómi máa jọ horror so mo wá fi ojú wọn ṣe practical. ariwo yìí níbo ló ti wà. ẹ má bínú ẹ má bínú èmi ni èmi ni mo fà ọ títí báwo mo wọ pọ́n ọ̀bùn ni. olú ibùkún ni bọ́dá ẹ̀. aṣọ ìyá wèrè ni mo pẹ́ gbọ́n mi ló ń sọ̀rọ̀ nípa ẹ̀. ah o babe má bínú kẹrẹ ẹ̀gbọ́n ẹ ìdè present. ó ṣe ń jẹ protein wọn máa jẹ rice wọn máa jẹ eh, porridge wọn máa jẹ àmàlà wọn máa mix everything that is life. iṣẹ́ òun kún ló tó mọ́rọ̀ oúnjẹ so kúndùs. oúnjẹ ní kúndùs. àǹjẹ́ náà ẹ ṣe kúndùs yàgbẹ́ òjò. oore tọ́lọ́ ń ṣe láti ara ẹ̀gbọ́n mi. kì í ṣàtìlówó. dàpọ̀ kí n fi ẹ́ ṣòun rẹ o. ayé rí ẹ̀bùn bá bóyá ńlá àdínlá lákòókò bàbá bí mi ìfẹ́ rẹ̀ tani ó kà mí mọ́ àdínlá ẹ̀bùn bá bí àlá. láì ṣe mọ́ la a ní kó máa kọrin north àwọn mọ́là ló mú bára wa àwọn ló bẹ̀rẹ̀ bá mi hàn là àṣírí àbò àṣírí ìdìbò ọ̀rẹ́dì báyìí ẹni tó àṣírí ọ̀bá bò ní síwájú lánàá wá spiritual song spiritual song. ìlú òpapọ̀ fi ń wówó náà ni. àwọ̀ ah, wá spiritual song. onídùúró mi ẹ jẹun. Mm, ẹ jẹun ẹ jẹun. ẹni ọlọ́run bá a bùn kó bùn mi. Ah, ah, eh, ẹ ọ̀yà sákìtì sákìtì ẹ̀rí wọn. ẹ kásán ẹ kásán. ẹ gbà ẹ bá ń fún lórí yín ẹni kan pè fún everybody. ẹ ṣe gan àánú ọlọ́run ní fi yín lẹ o gbogbo nǹkan tẹ́ ń wá ọlọ́run àbámi ṣe fún yín nírọ̀rùn lọ́la àwọn ẹni ọlọ́run ẹ ní rí dààmú ẹ ní ragun accident gbogbo bẹ ṣe ń lọ bẹ yín ẹ ní rogun àìsàn agbára ọlọ́run ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣe. àṣírí yá bọ̀ àṣírí àgùnbábíyà ńlá. tèmi tí a ti ń rò pé e-, e-, èèyàn máa ronú lọ lélẹ̀ ni. ẹ ṣe sà ẹ ṣe. ẹ ṣe àwọn abáléláyọ. báwo lọ. ẹ ṣe sà ẹ káàbọ̀. owó ìwòlá ń gbé jáde. owó tó ní fún gbogbo akẹ́hà wa. pínpín ni pínpín là pínpín là ni. tó dúndùn mi ni. ó jọ bẹ́ẹ̀ etí gan tún yọ ẹ lẹ́nu pajápajá mú ẹ létí ṣé nígbà tó ń bá mi sọ̀rọ̀ ẹ̀gbà gbà ó mo fún ẹ o mo gbà lọ́wọ́ wọn òde bí n sìn ò sọ́ di fún mi láyọ̀ àtọ́kùn sí owó yẹn a fún gbogbo yín gbogbo yín eh, eh, wọn lẹ́yìn nìkan. ok ẹ pínpínlà eh, ká sọ pé wọ́n ti ẹ̀ jẹ́ pé ni wọ́n fún ní nǹkan nǹkan tó fún ẹ náà dà at mo wà bí mi ò lẹ súpà gbìmọ̀ mo rí gbà tó ń yọ envelope. mo rí pẹ̀ ń ẹnu lóòótọ́. ó dà. Ah, ah. ah, Gaji. Eh? láì ṣànìkànjó ohun ẹkùn ó ṣàwó oúnjẹ odindi envelope ó ṣe wèrè ní ẹni káwá ní àwọn tiẹ̀ àwọn gọ̀ wọ́n ń ṣoore wọ́n gọ̀ pẹ̀lú oore tó ń ṣe táwọn ò lè separate ẹ̀ ìwọ tán fún ṣèkó ẹ̀ kò ṣe làkà ìpè láàrin ọ̀tá ló wà yìí ìwọ nìkan láàrin àwa sí sódà kò gbowó ìkódẹ̀ gbà sáko ṣé tó bá jẹ́ àwọn tó láyé gan òrùpọ̀ wọn ní bínú sí ẹ ni ó gbowó ayé dání ó fẹ́ dá ó fẹ́ jojú ayé ó fẹ́ jẹ́ mọ́wó ó lè pàjẹ́ òní wọ́ọ̀rì ẹ. ojú ayé dùn ni. ọ̀rọ̀ òsì ló sọ lẹ́nu. nígbà tí wọn agé òsì ń sìn ibi ìkọlà wà lọ gbé báàgì ráìsì fún ẹ kóńgò mélòó ló yọ fáwọn tó wà níbí. ṣé báàgì ráìsì ṣọṣẹ fi wá envelope ṣọṣẹ fi wá envelope. sọ ọwọ́ mi tó dàbí àgẹ́gùjọ á lè ṣòro bí agbọ́n. tó bá ṣo bí agbọ́n fún mi nǹkan tó máa ń ṣe fún àbẹ̀ ni agbọ́n ojú àrẹ àbọ̀ ń ṣe é. ó lè ẹlẹ́dàá bíbí àbíẹ́ ọ̀dàlẹ̀ ni ẹ ọ̀dàlẹ̀ ni You are suspended. You are suspended. ó ní wá bímọ. ẹ kúrò ok. now eh, eh, èyí ò sọjọ́ meeting bọ̀ bó ṣe wà yẹn kò ní wá ìbàmọ́. kò ní wá mọ́. olórí ẹ rí i pé láti jọ tí gàgì ti gba owó yẹn òun là ti rí mọ tó ti gba envelope yẹn ààrẹ pẹ̀lú wa mọ́ àtẹ̀rẹ́bí tó ń jẹ́ gàjì. òkú àkèésí níjọ́ kejì tó gbowó yẹn mm. láàárọ̀ èmi rí nígbà tí mo ń lọ sí ṣọ́ọ̀bù mo rí ọwọ́ ẹ̀ ti bú. àwọn Yorùbá dẹ̀ máa ń sọ pé ẹ̀ adìyẹ ò kí ń tẹ̀sẹ̀ kú gàjí ti ta pákú báyìí o hmm. torí apá yẹn lọ́nà olópadà pa ah. bẹ́ẹ̀ ni apá yẹn kò sí nǹkan kan mi wọ́n wá try try try títí àfìgbà tápá yẹn tó gbẹ̀mí ẹ̀. Hmm gàjí ti kú báyìí. ó ti lọ. olórí gàjí ọkọ òkú. owó tí ọkùnrin yẹn tó fún gàjí lọ́jọ́ náà ṣé kò ṣe pé ó ní bánú àbí kílẹ̀ yìí lérò. ọlọ́run ní kúrò lákàyè. àmín. ṣé ìbò ìdíjọ́ kejì yẹn tí mo rí apá ẹ̀ báyìí brain mi flashback sí àná ah, àjẹkẹ́ lánàá ọmọkùnrin ṣé kì í ṣe envelope àná ló gẹ̀ ti apá hmm. gàjí tó wá wú báyìí ikú tó bá dẹ̀ ń kojú gba ẹ ní. òwe ló ń pa fún ni òwe ló ń pa fún ni sàárà tó mọ́ tó dà ní ten twenty fifty at times hundred na two hundred náà ṣì dá so etí sára bá ti mú wọn fẹ́ nǹkan ten fifteen twenty tó ń pọ́nu lá wọ́n gbé kẹ́kẹ́ yẹ tẹ́nu ẹ̀gbọ́n sí wọ́n gbé kinní kan tó gbà á ah! púpọ̀ náà àwọn tó ń fún wa lówó yìí náà kì í ṣe pé wọ́n ń finú fẹ́ dọ̀ wá fún wa ẹlòmíì tí ìrìn kan tán ní lọ fi ṣe kíní kan tó bá ti fi ṣe kíní kan tó bá ti jálù wọn lọ́hùn ìwọ ti bẹ̀ sí ń dolówó ń bì í àbí lè fún lẹ́ńfílòpù nírọ̀lẹ́ tó dẹ̀ díjọ́ kejì tó ọbẹ̀ sí ní wúwa títí títí tẹ̀mí dẹ̀ fi bọ́. ẹ wo ẹyin náà kọ́ lọ́nà ẹ̀ fún ni. sórí àwa tó máa ń gbé e fún wọn mm. máa ní tágẹ́ẹ̀tì fọkùnrin pẹ̀lú ìwà èmi náà mọ bí mo ṣe ara ń ṣe ara mi díẹ̀díẹ̀ mo dẹ̀ mọ̀ pé bí mo ṣe dúró yìí ẹni bá kọlu mi nǹkan ló kọlu àwọn ikú gàjí wẹ́. lórí ẹ má gẹ̀ǹtàn yín o ikú gàjí bá mi lẹ́rù mi ò sùn mọ́jú láti gẹ̀ta. Hmm. yé parọ́ fún lọ́ọ̀yà ẹ̀ èèyàn méjì lèèyàn gbọ́dọ̀ parọ́ fún tí wọ́n bá ti parọ́ fún lọ́ọ̀yà àti dókítà problem ẹ̀ máa le tó o bá jólè wàá sọ fún lọ́ọ̀yà ṣe pé o lè ní mí o sódà tó bá ti mú a ti mọjọ́ tó fẹ́ lò ròn court yahoo boys gbọ́dọ̀ jẹ́wọ́ fún lọ́ọ̀yà pé ọmọ yahoo lòun ikú gàjí bẹ́ẹ̀ lẹ́rù o ti mú kinoma colour eh, pink and white igi ló mú dání nísìn as business as usual kí oúnjẹ burúkú olò ń jẹ oúnjẹ tó fẹ́ pa wá tá à ń jẹ yìí so mo ye wa bí èèyàn bá jẹ iṣẹ́ ẹ bára fún mi màá sọ fún wòlíyàn pé kó kó ṣe kó máa ju iṣẹ́ ò correct. ẹ ti jáwọ́. mo já ẹsẹ̀ tó ẹ tí yóò bá jáwọ́ ọlọ́mọ ẹ̀kí ọ̀já ẹbí gàjí ló kú yẹn tẹ̀sẹ̀ bá ń dùn yàn tí yẹn ti wá túmọ̀ sí pé kéèyàn má wá nǹkan kan ṣe ni mo mọ èèyàn tó wà lórí wheelchair try ó lọ yunifásitì ó jáde ó wá ṣe ó ń ṣiṣẹ́ lórí wheelchair ẹsẹ̀ kan dùn mí lè kàn kakó lásán àdẹ̀wàsọ yẹn diṣẹ́ ṣé owó láàrin ń diṣẹ́ yìí ni láàrin mi àti ẹ àròwó mo ní eh, one plot ní ìyànà lógbò wọ́n ti ń ṣe lọ mo ní half a plot ẹnìkan tó fi kíní kan lọ mi recently ní ìdíṣẹ́ tá à ń ṣe iná mo ti ní ilẹ̀ mẹ́ta two plot ẹlòmíǹgàn tó ń ṣiṣẹ́ ọ́fíìsì òní ìyẹn náà ti tó káàṣì mi lánàá mo ìdílé wa mo ṣẹ́ẹ̀kì káàṣì báyìí mo sì ní one oh five one hundred and five thousand mo máa lọ bẹ̀rẹ̀ business bó jẹ́ business pure water bó jẹ́ business kí wọ́n máa ta recharge card èmi náà mo fẹ́ fi iṣẹ́ ilẹ̀ pátápátá mi fẹ́ dédé ẹ̀ mọ́. nígbà táyì sọ pé ẹ fẹ́ ṣiṣẹ́ mọ́ olórí èmi tí mo wá sùn kí n bọ́ ni kí n kọjú sí. lójú hmm, kòkòrò náà ló ń ṣe ẹ. lọ́nà wo. physically challenge tá à ń sọ náà ń parọ́ ni if you are physically challenge èèyàn lè ṣe nǹkan míì ṣé wọn náà tó wà iná tó bá fẹ́ tanra ẹ ike ẹ̀yẹ̀ ṣó ní kó má gbé báàbù sórí kó o tó you got bye kó tó minerals báyìí kó fi mọ̀tínà sí kó wá kó bí sáyẹn tó ráhùn wèrè tó lè ra omi hundred naira fẹ́ wọ́ta kó wọ́ta plastic wọ́ta ṣó fẹ́ sọ pé olówó. a ah, ṣì lówó díẹ̀ lọ́wọ́. ẹ náà fi ń bẹ̀rẹ̀ bísínẹ́sì pure water tútù àti minerals adé pẹ̀lẹ́ bẹ́yìn ọlọ́wọ́ adé fa mí sí ikú tó bá ń pojú gbà ẹni. owó ló ń pa fún mm, very good good point. kì í àríkẹ́ hmm? ó náà mọ̀ sọ̀rọ̀ bó bá ti rẹ èèyàn kò sọgbọ́n téèyàn fẹ́ dá sí ó mọ̀ gígé ṣe ṣe mi wọn ò bá yín ṣeré wọn ò bá yín dá wáyà àjọ hmm. wo tv àjọ wo gbogbo ẹ ó sì ti rẹ mí lò. Oh, hmm. ọkọ mi contract olùfẹ́ lọ gbà nǹkan báwo ni bẹ́ẹ̀. ó bọ́ sí i. olúwo ṣeun. àfi tí n bá fi ti gbọ́ ni. olúwo ṣeun. Ah! kò sí gbogbo tí n bá fọwọ́ mi lé báyìí tí ò ní bọ́ sí i. Hmm. Eh? òbí kò sí gbogbo tí mo fetí gbọ́ tí ò ní bọ́ sí ah, wọ́n ní gbogbo ogi tí elégèdè bá fọwọ́ lù báyìí kí ni ó ṣe títú ló wọ́n gbọ́dọ̀ dùn ni olúwo ṣeun sórí àdúrà tó wọ́n gbà fún mi àti ẹwà tó ní olúmọ ń dá mi lọ́rùn ẹwà rẹ ò ní bàjẹ́ ayé ò ní mú ọ láti bí ẹwà àdúrà tó ṣe gbà kò ní korò lẹ́nu rẹ. <laughs> ọkọ mi ọmọ olóore ni ẹ givers never lack ó ní lack láyé. làlátẹ̀ rárá o ah, o gbọ́ bí mo wí ni ìbàdàn láti lọ sí íńtáfíù ah, o fọkàn sí nǹkan o ọ̀tọ̀ ní tá mọ̀ sọ ọ̀tọ̀ ní tó mọ̀ wí ń gbà mí o. má bínú nǹkan mi nǹkan tí mò ń try láti sọ ni wípé òkè òkè báyìí lọ wá fún ni gbé because ìwọ náà máa ń ṣàánú ó máa ń ṣàánú àwọn èèyàn. kí n tó wí nù. nǹkan tí mo sọ nìyẹn. mo máa sọ wọn pé wọn ò gbọ́ <laughs> wọ́n mọ dọ̀rọ̀ rú sọ̀rọ̀ sàn wọ́n ní sàn láàrin àjẹnimú yẹn pẹ̀kọ̀rọ̀ ọ̀kàrí. mo lè tún fẹ́ fi àsìkò yìí dúpẹ́ ní owó ẹ̀ mm-hmm. wípé gbogbo oore tó ń ṣe fún mi àtàwọn ọmọ mi mm-hmm. mi ò regret ní ọjọ́ kan láyé pé mo fẹ́ mm-hmm. thank you thank you so much for taking care of us. Hmm. jẹ́ ẹ sọ ìtọ́jú òtọ̀rọ̀ ìwọ wọlé yìí wọ gbogbo ohun tá a kó jọ yìí ẹrù ayé lásán ni àwọn ètò ṣe pàtàkì nínú ìgbésí ayé ẹ̀dá kankan pàápàá jùlọ ẹni tó bá jẹ́ responsible àdúgbò lẹ́tí mọ́ ń pè eh, tó jọkùnrin bíi tèmi àwọn fámìlì rẹ̀ ló ṣe pàtàkì sí i àtìyàwó àtọmọ ó nílé tó lúwa lẹ̀ ní ó ní bùkátà tí mo gbé tí wọ́n ń tọ́jú. ṣọkọ mi jẹ́ kí n sáré lọ bá tó oúnjẹ oúnjẹ ti ready. yes dear your daddy is here. Uh, yes mommy. Ariola. Mm, bọ́ọ̀ni. mo Okay. Ah, ẹ bá mi sọ̀rọ̀ lálẹ́ ànúgbà tẹ́ dé. mo ti ṣàlàyé fún yàrá rẹ mi díẹ̀ ni ẹni bá ṣe rẹ ṣé yóò mọ sọ̀rọ̀ ẹ̀yin náà lè mọ ní kí n mọ sí mi kí n mọ sí mi ó ní mo ṣe sáré sùn. ìwé ìtòwé tiwa náà lè ṣe ń ṣiṣẹ́. ọkàrí ọkàrí <laughs> àwọn ọ̀yẹ́ so dáàdì iṣẹ́ ìgbàgbé owó tí mo béèrè lọ́wọ́ yín. ẹ mo gbàgbé gbogbo tó bá jẹ mọ́rọ̀ owó tá a jọ sọ tẹ́lẹ̀. dáàdì náà ó wá doubt mi. èló ni. thirty thousand. thirty thousand ló fi ra out? ah dádì mi iye tó yí wọn pè fún one ni. thirty thousand ló fi round out jẹ́ kí ìyá rẹ̀ mọ̀ bí mi léèrè owó tó o bá fẹ́ bí mi wà èmi àti ìyá rẹ̀ la fẹ́ mọ̀ sọ̀rọ̀ owó owó ọjẹ́ tiẹ̀ ga o. dádì ẹ̀yin máa fún mi lóhùn yẹn o. thirty thousand àbí. yes now you just thirty thousand naira. nìkan ṣoṣo ó kò sí wàhálà wo gbàǹgbà wèé kan ìwé wọn kọ p eh, eh, p y y c d c p y y c d máa bá ń bẹ̀ máa wá ń bẹ̀ sáwà bẹ́ẹ̀ ń wọ̀n wọ́n ni mo wá wá sàlẹ̀. wọ́n mà ti ń ṣe bí olówó wọ́n ti ń ṣe bí ọlọ́ba àwọn tó ń jẹ wọn ń gbèsè wọn ò wọlé wá mọ́ ààrẹ nìkan kan kó wá sọ pọ́n jà wọ́n ń gbèsè mọ́ wọ́n ti jẹ ṣíkì wọ́n ti mu fanta wọ́n ti mu gbogbo ẹ̀ mọ́ra wọn wọ́n fi mílíìkì mu màtẹ́nà gbogbo àrà tó wù wọ́n ló ń ibi tán ti rówó tèmi kàn ní wípé bọ́lọ́pàá bá dé màá káwọ́ mi òkè báyìí òhó mi ní tẹ̀lé nìkan débì kan. àánú mo rí gbà dé orí ọ̀kìn kì máa ń ṣe mí mọ̀ ọ́ ṣe adé orí ọ̀kìn. gbogbo ẹni bá yọ́nú sí mi o ìyọ́nú ọlọ́run ọba ìyọ́nú ọlọ́run ọba lọ́ọ́ máa rí àmọ́ gbogbo ẹni bá bínú sí mi o ẹni bá ń bínú orí mi o ìgbájú ọlọ́run ọba ìfọ̀tí ọlọ́run ọba ìfàṣẹ ọlọ́run ọba náà máa rí. ṣé mi ló ń kọrin òwe bú ṣé mi ló ń bá wí. ẹ jọ yálà ńlọdún gbogbo ẹjọ́ tẹ ẹ ń rò lórí fóònù ẹjọ́ ṣe ń pọn mi lẹ́nu. ẹjọ́ ṣé fóònù ẹ mò ń sọ̀rọ̀ ẹ fún. ọ̀rọ̀ ẹ wo ni wọ́n sọ sórí fóònù ọ̀rọ̀ ẹ wo náà sọ sórí fóònù rẹ. ọ̀rọ̀ mi wọlé ẹ sọ. ìwọ ọmọ jáde jáde. ẹ wo ìlara ló máa ba ayé yín jẹ ìgbà tí ìyá àtọ̀ owó ti dé bẹ́ẹ̀ bá ṣe gbé wá fún mi mo ṣe máa gbé fún yín padà. èmi. bẹ́ẹ̀ ni ẹ̀yin. láńlọ́ọ̀dù ẹni mo máa jẹ́. ẹ bà pé tẹ́nàtì ilé mi náà jẹ́ ṣé mo jẹ́ yín lówó ilé. Ah, ah. ẹ wo ìgbà tí ìyá àtọ̀ ṣé ti gbọ́ mi ìgbà ṣe kí ni ìgbà ó ti yàtọ̀. ṣé fẹ́ nà mí ni. báwo ni kí ló dé tọ́rọ yín bá fa lulu má lù yín tí ọ̀rọ̀ yín bá gba lulu èmi á lù ọ̀rọ̀ yín ṣẹ̀ ó fẹ́ bá mi jà ní. ẹ wo ìgbà tí yàtọ̀. èmi ò mọ̀ kó fẹ́ bá mi jà ní. bẹ́ẹ̀ni ẹ. ọbẹ̀ màá nà ẹ. tani èmi ni mo sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá ṣe gbé wá mo ṣe bẹ́ẹ̀ gbé fún yín. bẹ́ẹ̀ bá lò mí màá lò yín. ṣé nǹkan ṣe é. bẹ́ẹ̀ bá lò mí màá lò yín. owó ti jẹ́ nǹkan ti yàtọ̀. nínú ilé mi. bẹ́ẹ̀ mo sọ fún yín. nínú ilé mi. bẹ́ẹ̀ mo sọ fún yín. kí ló wá ṣẹlẹ̀ kí ló dé. ẹ̀yà àtàwọn bẹ́ẹ̀ lò. ẹ̀yà àtàwọn bẹ́ẹ̀ lò. ẹ̀bẹ̀ mọ́ bẹ́ẹ̀ o tó bá a dùn o tó o tó ẹjọ́ ẹjọ́ àlọ́ tó o tó ìyá fún mi lóòótọ́ bẹ́ẹ̀ ló ní màálù yìí bẹ́ẹ̀ ló ní màálù yìí agó ọkùnrin bẹ́ẹ̀ ló ní màálù yìí ẹ̀yà ta ó wo ó ti tó ẹ̀yà ta ó wo ẹ̀ ṣàánú àgọ́ àtẹ̀lẹ́gbẹ̀ tí kò sówó tí kò só jẹ́ ó dẹ̀ fi mí lẹ̀ ó mi ó bá wá egungun wà ẹ̀yà ta wọ́n mẹ́lú ìfọ́jú ọba ìgbájú ọlọ́run ọba lẹ́ ó máa rí ẹsẹ̀ bẹ̀rẹ̀. ọmọbìnrin mọ̀ ìyá wèrè o tó fẹ́ ṣe ọ́ lè ṣe ni. Ah, wọ́n fẹ́ kún ọ lápá ni ọjà wèrè gidi o láì sí pé ọba dẹ́kun màkẹ́ níjà àbọ̀ bá Argentina àbólójà ó sì á lù ọ̀bá yìí. Ah, kò lù mí o lùlù bìtì bá wò ta ló lù mí lẹ́mi tó pé kan tí mo fi ara ẹ̀ tí mo fi ara tí mo fi dá káàkiri sọkọ ẹ̀ tó ń gbà lọ́wọ́ mi ni mo fẹ́ ba iye ẹ̀jẹ̀ pátápátá ni. Oh. Hmm. inú ń bí mi. kí ló ń bí inú. Ah, àjà lára ló máa mi jà gbogbo bá ṣe ń wọṣọ tuntun tá n pa ọ̀dà tá n jẹun gidi tá n ṣe ọbẹ̀ lójoojúmọ́ tí gbogbo ẹ̀ ń ta sọ́sọ́ gbogbo ẹ̀ ló ń bínú. ó sì èrè inú òbí pa kí ló ti rí kò tí ì rí nǹkan kan ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìwọ bá wọn ti ọba fi kísàrì fún kísàrì ni bẹ́ẹ̀ ni ẹnìkan ni ẹ máa ń fà ìṣúná fún ẹni tí ó respect ọkọ ẹ tó yẹ pé kọsẹ̀ ní tí ó lè bá jà mm. kí wàá ní kílẹ̀ nìkan kan fẹ́ jọ lójú fún pẹ̀lẹ́. Ah, ah. ká ní kí n ṣe ẹ̀bà tí mo ṣe jẹ ní ní ìbáyìí ṣe báṣubàṣu ju bí ṣe ṣe lọ. ọ̀jẹ̀bà ló fi wúwo hmm. agolo mélòó lọ tẹ̀. kóńgò kan ni mo kàn ah, lọ́dún ah. jẹ. ẹ bá kóńgò kan lọ dé eyín náà pọ̀ ọ́ bó ṣe agbéra. Ah, ọ̀gá o sáà ni mo máa ń lọ fámásì báyìí ká lọ wọ kí n gbé ọ lọ. kí n fámásì lórí kíni títọ́ yìí bá dé àlọ́bá mi rò. àmì ọmọ tí ì dé lóòótọ́ kí ló tún dé. alani ṣé báwo mo yìí wà lẹ́nu iṣẹ́ o tó mọ̀ ni àdéhùn wa ni pé kí wọ́n sì dùn bẹ́ẹ̀ káwa wálé káwa sí nǹkan tó yà fẹ́ sí i pẹ̀lú tọwọ́ rẹ ní ìsinsìnyí àwa lè gbọ́kọ̀ òkú báyìí. sọ́pàá la fẹ́ fi ṣiṣẹ́ rẹ̀ tó bá pa nìkan ló ń dùn kọ́ dádó ẹ jẹ́ kó rẹ̀ sí. èmi ìfẹ́ gbọ́n tó sọ. bá pa nìkan ọyọ ọyọ ọyọ ilé ìgbà ni. ọyọ máa ń gbẹ́yìn dìde lọ. láyé láyé ẹ ní ilé ayé ẹ tí bá tún jà òkúrí bá ti ṣẹ́ tẹ́lẹ̀ débi tó fẹ́ rọ́nà gbígbà. ìyá fún mi. pé kí ìyá fún mi kí ni. ṣé torí pé mo rí ẹ gẹ́gẹ́ bí ìyàwó mi òun já lọ́wọ́ mo jẹ làjà ló ti já lórí pé fún mi. àwọn wo nìyàwó ẹ má tún jẹ́ gbọ́ ìyàwó ẹ ẹni téèyàn bá ń ṣẹ̀tọ́ lé lórí ló máa ń fọwọ́ sọ̀yà pé ìyàwó òun ẹ̀tọ́ kí ló ṣe fún mi oúnjẹ ló fún mi ni àbomi ló fún mi àbí kọ́bọ̀ ló fi lé mi lọ́wọ́. ìyá fún mi. ẹ ò lè pè mí ìyá fún mi mo fún ẹ nìyẹn mo yàn dá yẹn torí mo mọ̀ pé mo bí fún mi fún ẹ àṣìfẹ́ ọkọ ni ẹ mo kọjá àyè mi ni má jẹ́ rí ẹkọ tó dárú ẹ̀ wò mọ́ bí má ń jà má là mí mọ́ fi mí lẹ̀ jẹ́ ń dára jẹ́ ń jà kó tẹ́ mi lọ́rùn. iye ajẹ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ iye ajẹ́ o ajẹ́ o ajẹ́ o. àṣòótọ́ ni pé ọkùnrin tí ò bá lówó lọ́wọ́ kò ráyé wá tó lóhun tó yẹ kó fi ṣe ọkọ̀ náà ló ti sọnù mọ́ lọ́wọ́ yẹn à ìwọ lọ ìyá ipò ìyá fún mi tó jẹ́ pé kò gbiná wojú mi rí nígbà tó wọ́n lọ́wọ́ mi ọlọ́run wà tọ́ sí mi lára wọ́n lọ ṣàánú fún mi ìyá ẹ pọ̀ o bóyá inú lára mi. ta ló júwèé bí gan fún yín náà. ẹ mọ̀ pé mo ti sọ fún yín lẹ́ẹ̀kan lórí fóònù ẹni yẹn náà ló júwèé fún wa. ẹ òun náà sọ fún mi ó sọ fún mi ó sọ fún mi lórí fóònù àmọ́ bí ṣe ń wò yín ẹ ọlọ́pàá o. <laughs> Ah, kì í business tí èmi ṣe nìyẹn wọ́n ṣe ti sọ fún yín twenty thousand for two hundred thousand deal or no deal. Mr. Ladi Omi mí ìpè tá fẹ́ ra twenty thousand a máa san two hundred thousand. yes. ratio one to ten ó ti pọ̀ jù. ó pọ̀ jù kẹ́ iṣẹ́ bára kò máa ṣiṣẹ́ kékeré ẹ wò ṣe é ṣe bára tẹ́ wò yẹn ah, iṣẹ́ tó léwu púpọ̀ gan-an ni iṣẹ́ tó yẹ pé ìgbà míì wọ́n máa ń ná owó burúkú fún yọ̀ǹgàn tó yẹ pé owó gbóná wọ́n lè lò yàn fúnra yàn kébi kan tó jáde ńlé ẹni tí mò ń ná ni kí n tó lè sin ojú ojú yìí lásán èyí tí máa tọ́lá èyí tí máa fi wọ èyí tí máa fi sétí kí n tó jáde síta dírẹ́bà tó dé wà lẹ́gbẹ̀ẹ́ mi tó mú mi káàkiri máa jáwọ́ fún yẹn náà iṣẹ́ bára lè àìmọye oríṣiríṣi làwọn arí máa kékékékékéké máa yá yá yá yá máa díjú ẹ̀yìn lè díjú fún several hours ẹ má bá mi sọ púpọ̀ two hundred thousand pọ̀ o ẹ wo Mr. Ladi ẹ kọ̀ wo ṣe fún mi mọ kọ́tẹ́lì bá wa ṣe láàrin yẹn bí akẹ́tẹ̀ bá wa já wálẹ̀ àbí ọ̀rẹ́ kọ́tẹ̀ bá wa já wálẹ̀. tẹ bá lè bá a ṣe ẹ mọ nǹkan bóyá ká bá san hundred thousand fún twenty thousand. Ah, ẹ bá wa ṣe bẹ́ẹ̀. ok kí n máa ta twenty thousand fún yín ní hundred thousand. exactly. ok kò sí wàhálà ẹ̀yin náà àmúgi ẹ̀ bọ́ sí títì ṣé o ti yẹ ẹ̀ ṣe bí afọ́jú ẹ̀rín yẹn pariwo ẹ̀ wo yáyáyáyá kò sí wàhálà. ẹ o two hundred thousand naira kò ní dín kọ́pọ̀. Ah, ìrọ̀lẹ́ kò lè work kò ìrọ̀lẹ́ pa <laughs> kò lè work. ẹ wo Mr. Ladi. yes. ẹ má wọrí a máa fún yín ní owó yẹn gẹ́gẹ́ bí ẹ ṣe sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣé. ẹ bí ẹ bí ẹ ẹ̀mí pé ẹ máa san two hundred thousand naira ah, ah. ẹ ń sọ̀rọ̀ bíi pé kí ni ẹ kò sí wàhálà. ẹ bọ̀ ṣé a lè rí owó yẹn rà báyìí báyìí. Ah, ẹ ẹ wẹ wẹ wẹ ẹ lè rówó báyìí o because owó yẹn ṣe wà àwọn èèyàn yìí ní kọ́kọ́ àwọn èèyàn nídìí owó ìgbọ̀n àwọn èèyàn wá bí wọ́n ń tà ń fún wọn owó tẹ̀yìn sọ di bàbàrà yẹn ẹ ẹlòmíì san three hundred thousand kó tó gba twenty thousand yẹn màá lọ gbà jáde lọ́la màá lọ ṣiṣẹ́ dáadáa fún yín so tí bá ti dé nírọ̀lẹ́ ẹ lè wà lọ́túnla àárọ̀ ọ̀túnla ni ẹ má jí mi láàárọ̀ kùtùkùtù o má disturb mi mi o. Ah. kò sí wàhálà sí wàhálà. Ah, àárọ̀ ọ̀túnla. ẹ ṣáà máa rẹ kan pẹ̀lú lánìí kò lè dín ní two hundred thousand. kò sí wàhálà kò sí wàhálà. ok ẹ ṣe sọ ẹ kàn bẹbẹbẹbẹ tó yẹ kẹ ẹ fọ ẹ fọra yín lójú kẹ kóra yín kẹ sọnà kẹ kí wọn máa gbé ni kó ní táìsì máa gbé so easy ṣe bára wa rẹ fẹnu ṣe téèyàn lè kú o lè jáde kó má padà sílé. èyí lòrò èyí lòrò ètùtù ajé èyí lòrò èyí lòrò èyí lòrò ètùtù ajé èyí lòrò ah, ah. <laughs> owó ìpọ owó wo lọ́wọ́ kódà mo ṣe gbà báyìí ni wípé owó wúwo jòkú lọ. afúnláwù lorúkọ tá a pàjẹ́ owó kọ̀ mí kòró owó kọ̀ mí kòró ìgbọ̀ngbọ̀n awọ òde ìgbọ̀ngbọ̀n ìgbọ̀ngbọ̀n awọ ògbómú ẹlẹ́pọ̀ adífá fún Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà ló ń fẹ́ fọmọ fọkọ ìyá àwọn tó ṣaláìsí òun ò lókun ẹ̀yọ́ ní nínú òun ò sì lẹ́jọ́ àlùkò lápò Ọ̀rúnmìlà bá gbéra ọdọọdọ àwọn ìyá mi ẹlẹ́yẹ wọ́n ní Ọ̀rúnmìlà kí ló dé ó lóun fẹ́ fọmọ fọ́kọ ni ìyá àwọn tún ṣaláìsí òun ò lókun ẹ̀yọ́ ní nínú òun ò sì lẹ́jẹ̀ àlùkò lápò ọba mú Ọ̀rúnmìlà ọba kó gbogbo orí ajé tí ń bẹ nílé ọlọ́tí pátápátá eré ajé olókun eré ajé ọlọ́sà wọn kò lè lọ́wọ́ ẹ wo gbogbo orí ajé pátápátá gbogbo orí tó ní owó yìí ó ti di tì í báyìí ní ìsinsìnyí <laughs> ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́ bá jí àmì àgbo poroporo odò bàjí bá ti jì àmì àgbo yẹn àkọ́kọ́ odò bó bá ti dòrú bòjọ́ àmì àgbo ṣirikú sí àwọn yàmi ẹlẹ́yẹ aláwíroko aláwírodò alukóṣù ayé alubẹ̀m̀bẹ̀ ọ̀run ìbà ọ̀yà o gbogbo ẹ̀yin orí tẹ́ ẹ dá owó yìí jọ ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbàlagbà ni àlórí gbígbẹ kó lọ rèé porí tútù ránṣẹ́ o péwèlè péwèlè gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá owó yìí jọ láti òní ìlọ gbogbo orí ajé tẹ́ ẹ bá ń ṣe iṣẹ́ ajé tẹ́ ẹ bá ń ṣe iṣẹ́ ọrọ̀ tẹ́ ẹ bá ń ṣe iṣẹ́ ọlá tẹ́ ẹ bá ń ṣe ó ti di tàkàndé ọmọ àjíwú lónìí àló di ti wọ́n àkànjí ọmọ Mọ́rìnsọ́lá lónìí ẹ wá gbọ́ mi dáadáa o ìgbárùn mọ́lẹ̀ ojúbọ̀ àtàbù fún gbárùn mọ́lẹ̀ ojúbọ̀ sí. <laughs> Oh boy. <laughs> ẹ kíra yín kú oríire ẹ kíra yín kú oríire ẹ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín ẹ wo àwọn tí wọ́n dá owó ìjọ láti òní ìlọ gbogbo sí ajé tí wọ́n bá fòrọ̀ wọn ṣe títí dọjọ́ alẹ́ ẹ̀yin ni wọ́n mọ̀ fi sí ẹ̀yin ni wọ́n mọ̀ ṣe tí babaláwo bá ń bẹ lágbèdè ayé òun ọ̀run tó lóun yọ wọn nínú eléyìí tí wọn kó sí ikú ni tí kì í ṣàrùn ẹ wo àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹ tí ì rí nǹkan kan owó ti dé báyìí bá a ṣe mọ ṣé nì tó sì dé mi kìíní lójú pé ìrìn ajé yóò mọ fìkàlẹ̀ sọ́dọ̀ yín ẹ wo etí yín mélòó kí ni tẹ́ fi ń gbọ́ kókó kó báyìí láàárọ̀ fàdí tí ṣé ìgbàgbé kìlọ̀ tí mo wí fún yín ẹ mọ̀ dẹ́jà o ẹ mọ̀ dẹ́jà o ẹ mọ̀ fi ṣeré o ẹ tọ́jú rẹ̀ sọ́wọ́ òsì kẹ́ ẹ mọ̀ bá fi jẹun kí ni mo wí fún yín. ẹni ká tọ́jú ẹ sọ́wọ́ òsì ká má fi jẹun. èdè ọmọ ní dèèyàn ọmọ alágbogbo dẹ ẹ̀fọ́ ayé ò ní mú yín o ẹni lò ó ẹni lò ó ah. ètùtù ajé èyí lòrò. Ah, ẹ̀yìn lóró ẹ̀yìn lóró ètùtù ajé. èmi ni àti bí ìjọba ẹ̀ta mo ti ń ṣe ọkọ ẹ̀ mi ò dẹ̀ rí òun ni mo ṣe wá ní kí n ṣàlàyé fún wọn ayé yíyẹn mo fẹ́ lò torí náà mo fẹ́ fún yín ní bí oṣù mẹ́ta kẹ́ fi kó jáde àmọ́ tẹ bá rí wípé ẹ̀ níbi tẹ fẹ́ gbà lọ kò sí bẹ ṣe fẹ́ ṣe èmi máa fowó kún owó ilé mi ni o ìlọ́po mẹ́wàá ni mo dẹ̀ máa fi kún wá ibi tẹwà yẹn ṣé mo pé ibi tẹwà yẹn tóbi ìlọ́po mẹ́wàá ni mo máa fi kún tẹ bá rí pé ẹ̀rí mi lọ. ẹ wo ẹ tiẹ̀ ní láti sọ̀rọ̀ jìnnà àwa kò ti rẹ́dì láti kó kúrò nítorí pé a ṣe lóhùn ọlọ́run ti parí ilé tiwa fún wa a dẹ̀ rẹ́dì láti kó lọ. ẹ ti kọ́lé. bẹ́ẹ̀ ni a ti parí ẹ̀ ẹ ti parí ilé yìí. agbára Ọlọ́run. <sighs> ìgbà olè wa ń kó lọ. ẹ wo ẹ má béèrè yẹn lọ́wọ́ mi ìgbàkigbà tí owó wa bá tán bí la máa kúrò ní aṣáájẹ yín lówó. kì í ṣàtìlówó. kí ló fa ariwo tó le tó tó yìí. ta ni dj <laughs> ẹ kú lé o báwo ni báwo ni. dadi látàrọ tètè lọ ah. kí ló dé ṣé ẹ fẹ́ wálé mọ́ ni ẹ wá fà wà nìkan sílẹ̀ sínú ilé. Ah. ẹ jọ tó yẹ kí ló dé kí ló tó ń ṣọ́ ìrìn ẹ̀sìn mi àtọkọ mi. I wonder o. wo nígbà táyé òyọ ayé òyọ ni o. àbí. nísìnyí tó wọlé ti wà tọkàn ti balẹ̀ táyé ẹ̀dẹ̀ yọ ayé ẹ yọ níbi tó bá wù ní àtọkọ mi láyé kóra wa lọ ah. ẹ jọ o tí wọ́n bá ti nọkọ sí ẹ ibi tó bá wù ẹ méje ló kóra. òṣìṣẹ́ mm-hmm. ah, ah. ṣàbẹ̀ mi ra nǹkan sori most of the things tó wà bẹ́ẹ̀ ìwọ ló ní mm. ṣe ráwọn sisi aláyọnu sọ yìí eh. má fi lọ mi dá sí kò sí nǹkan kan bẹ́ẹ̀ fún. ẹ wo ẹyin lè mọ eh. anytime i need anything i will go out there and get it for myself. ọlọ́wọ́ bọ̀ ẹ̀ láti rí ibi orí wa lè àwọn tó ti pààyàn pẹ̀lú olùbáyé yìí sí láti mọ bá di a sórí àwọn ìbejì yẹn wọ́n ti dàgbà mọ́ mi lọ́wọ́ mo fẹ́ kó bá mi wá àwọn ìbejì míì tí wọ́n jẹ́ kékeré àwọn eléyìí wọ́n ń baṣẹ́ jẹ́ mọ́ mi lọ́wọ́ ni o mo ìfẹ́ àchífù kan ti fẹ́ àchífù yìí gùn lọ ó gùn gbọ̀nràn gbọ̀nràn bí okùn ṣòkòtò ni iṣẹ́ sì wà lára mi bá mi wá bá mi wá wọn yẹn àwọn yìí wọ́n ti ń baṣẹ́ jẹ́ ìdẹ̀fẹ́ kan baṣẹ́ yẹn jẹ́ mọ́ mi lọ́wọ́ ẹ ta ni o ó dà á máa sọ̀rọ̀ bó bá yá ó ṣe mọ́mí ẹ káàsán ma. ṣé dáadáa ni bẹ́ẹ̀ ni ma. báwo ni fine dáadáa ni ma. mọ́mí mo ní kí wọ́n sọ fún ìkànsí mo rí lẹ́yìn. ẹ kí ló rí. ìyá Tóyìn àti bàbá Tóyìn. ìyá Tóyìn àti bàbá Tóyìn wò. ìyá Tóyìn tẹ́nàsì yín tó kúrò ń bì. kí ló ṣe wọ́n. Ah, mọ́mí kọ̀kọ̀ ò ṣe wọ́n kò sí kankan tó ṣe wọ́n. bẹ́ẹ̀ ni ma gbà sí mo rí wọn lẹ́yìn tábàárẹ̀ ọkọ̀ bọ̀gìnì tó lò. mọ́mí ọkọ̀ bọ̀gìnì nọ́ọ̀sì yín lóhùn sí. bẹ́ẹ̀ ni ma náà bá ní Tóyìn ṣe bẹ́sídẹ̀ẹ́ ipe sí ìbánikọ̀ tí ìgbà tí mo dé ní nǹkan tí mo ṣe ni mo bá tẹ̀lé wọn wọ́n mi ìgbà tí mo dele wọn ìgbà tí mo délé wọn tẹ bá rí nǹkan tí mo rí ìgbà tí mo délé wọn àwòdá mẹ́nu nílé wọn ilé wọn tóbi wọ́n ti kọ́lé. wọ́n ti kọ́lé. bẹ́ẹ̀ ni wọ́n mi wọ́n ti kọ́lé. bàbá Tóyìn àti ìyá Tóyìn ti kọ́lé. ìyá Tóyìn àti bàbá Tóyìn wọ́n ti kọ́lé. mo ṣáà jẹ mo ṣáà mo ṣá nígbà tí mo ṣe tán láti máa lọ wọ́n tún mi fifty thousand kí n fi ṣòwò mọ́tò. wọ́n fún mi fifty thousand. bẹ́ẹ̀ ni mọ́ mi wọ́n fún mi fifty thousand pé kò fi ṣòwò mọ́tò. bẹ́ẹ̀ ni màá ó fún mi fifty thousand ṣòwò mọ́tò. Ah. ẹ̀dá ọ̀mà lára òpin o mọ́mí àṣẹ̀dáwò lára òpin. akẹ́yìn wọlé èmo ní ẹ̀ ń tẹnu mọ́ ẹ̀dá àlọ́ ọ̀pìn ẹ̀dá àlọ́ ọ̀pìn ẹ̀dá àlọ́ ọ̀pìn tó ń danu ẹ̀mí tó ń wo àwòdámi ẹnu ìyà kiri ilẹ̀ ẹ́ kí lẹ̀ ń wá kiri kí ló sọnù lọ́wọ́ yín tẹ́ ń bá ká wọ́n bá dẹ̀ ní ẹ sanwó ilé ńsì ẹ máa sọ pé kọ́ fún yín lóṣù méjì kan o ti jẹ owó ilé o tún gba fifty thousand ńsì kò sí pé ẹgbàá lẹ̀ kẹ́ mo fi dẹ́pọ́sìtì owó gbèsè tí mo jẹ gbà tó ò níṣẹ́ bó bá ní gba iṣẹ́ tó níṣẹ́ tó ń ṣe ni ṣé wọ́n máa rí ẹ kọ́ rí ẹ lẹ́nìí kọ́ lọ́mọ wọn ń ṣọjọ́ bí kó dẹ̀ gbọ̀n tẹ̀lé wọn kò pọ̀ ṣiṣẹ́ bó ṣe lọ náà ní bí ọmọ ọ̀dọ̀ àbí wọ́n sọ pé ẹ lọ ń tán ẹ kọ́ la yín aláràkà ìyá Tóyìn àti bàbá Tóyìn wọ́n ti kọ́lé wọ́n ń lo ọkọ̀ bọ̀gìnì náà ti rówó. Ah, today was very stressful. Ah. Ah. Ẹ̀hẹ́ eh, eh, fún mi. Kílé tó ṣe ní kájọ má máa rìn lọlé papọ̀ ṣé nǹkan mi ò sí níbẹ̀. ìwọ ló yẹ kí n máa sọ yẹn fún ìwọ gangan ló yẹ kí n máa bí pé àṣé kò sí wàhálà because láti jò kọ insist pé kí n má máa tẹ̀lé ẹ lọ́lé àbí kájọ má máa rìn mọ́ kí ló ṣẹlẹ̀ sí mo dẹ̀ mọ̀ pé mi ì ṣẹ́ mi ì ṣẹ́ anything. o ò ṣẹ mi o ò ṣẹ mi you o ò ṣẹ mi sí mi ò dé mọ bí reason tó ṣe ní problem pẹ̀lú pé kájọ má máa lọlé papọ̀ mọ́ but cool now aṣáájú máa ń ṣe nǹkan papọ̀ nínú school we do everything together I don't want you to have problem with that. Jọ mi sílẹ̀. Lóòótọ́. For see you allow. We'll see you tomorrow. Then. Bye. Diablo! Ah! ah. Kí ló tún ṣe nù Ah! bàbá wa ní. à ń get ready náà ni. get ready láago mélòó ló ń tagun sọ òun ló ti yọ ẹ gbogbo àwọn ẹgbẹ́ wọn ti tajà tán. ẹrù kò sí tó lè ta kan alájẹ tiwa náà máa wá. doru doru báyìí kan mo fi ń ṣe tọrẹ àárọ̀. ọ̀dà mo ti gbọ́ sẹ́yìn kó aṣọ sẹ́lá ẹ jà lọ jà lọ jà lọ. ọjọ́ ìjọ ti fi ṣe ti ṣe. Ah! géètì yẹn tán o kò sí géètì yẹn tán o. pẹ́ tó tó báyìí o kí ló lè ṣẹlẹ̀. mi ò mọ o ah, ara kan tí mo máa ń sọ náà nìyẹn ẹ ká ní bàbá ẹ gbà kí mi náà máa gbé mọ́tò mi wá ni bí gbà tá a ti ṣe tán sí i á ti lọ lé. àǹtí mi ẹ má yẹ ká blame dáàdì o àwọn náà lè ní one or two things tó ń ṣe níbi tán wa àti wípé mi ì rílẹ̀ láì dájẹ́ pé káwa ṣetán ká máa dá nìkan máa lọ lé ọmọ ilé jìn sí bíbá yìí òun náà máa yẹ kárí kó ṣe dáadáa tí kò bá lọ ṣẹlẹ̀ nǹkan bó tá a bá lọ papọ̀ bẹ́ẹ̀ yẹn ọkùnrin ni wọ́n àwọn dẹ̀ lólórí fámìlì tí wọ́n á lè gbà wá sílẹ̀. wo wo mọ́tò ò ní ẹ. Ah, ni o ah. dádì ni. Ah. Eh, bàbá wa lé hmm? ẹ pẹ́ ẹ ti pẹ́ jù. ó ah, ní mo pẹ́ ibi tí páàkì mọ́tò sí jìnnà nígbà tí mi àtọ́rẹ́ mi sì parisẹ́ kí mi náà tó lọ chẹ́ǹjì bàjẹ́ kọ́rẹ́ ẹ̀mí ọlọ́nà kí tó wá pa àlọ́ mímọ́ páàkì mọ́tò sí n tó ṣẹlẹ̀ ní ẹ̀ ẹ já lọ ẹ ká tàárọ̀ sáájé wá adúpẹ́ fọlọ́run ah, ẹ pẹ̀lẹ́. Brian Fa five thousand naira lélẹ́yìn o so pẹ̀lú ètò wà lọ́wọ́ ẹ tẹ́lẹ̀ ó ti di three twenty bẹ́ẹ̀ o. three twenty kẹ. kí ni ìtumọ̀ yẹn hope no problem. three three twenty three twenty. ṣebí three fifteen ni mi kó fún ẹ tẹ́lẹ̀ mi dẹ̀ fún ẹ five thousand naira ń sìn ó di three twenty naira do you oh, understand. oh oh three hundred twenty thousand naira. yes na. ti pé ti pé ti pé eléyìí ti pé báyìí owó tí mo bèrè lọ́wọ́ ẹ̀ kọ́. ìyẹn wà ní báàgì mi mi ìfẹ́ kó papọ̀ mọ́ etí mi kó fún ẹ̀yìn mi ṣe pé lè sọ̀tọ̀ so ten thousand yẹn lè lè. ṣùgbọ́n mo <laughs> take care of yourself ṣùgbọ́n. Bye, baby i love you. jẹ́ máa tètè akọni akọni nígbà tí amòǹtúnú mọ́tò yìí ń ṣe ẹ wo nǹkan tí mo rí inú ẹ̀ bó lẹ ti rí. nínú mọ́tò mi. ẹ ńgbà tí mo gbé jáde tí mo lọ fi ra nǹkan ẹ wo nǹkan tí mo rí bẹ́ẹ̀ gbogbo inú mọ́tò kan rùn ni bó lẹ ti rí ra aṣọ báyìí. ah ooo oh. o ò rí lẹ́lọ́ọ̀nù kan bí epo báyìí lẹ́gbẹ̀ẹ́ aṣọ yìí nylon red. orí. mo rí pẹ̀lú aṣọ yìí. inú ẹ̀ gangan laṣọ yìí wà ṣó o yọ lẹ́nu nylon red ni. bí mo ṣe rí rèé ni mo ah, ṣe yọ. orí mọ̀sòrò ṣe torí ọlọ́run orí mọ̀sòrò ṣe òṣogbo tí mo sọ fún ọ pé mo lọ ó kù díẹ̀ káwọ̀ ìbàdàn ń bá rí bàbá kan ló bá ṣàn pariwo ló bá ń gbára dálẹ̀ kí n jọ kí n ṣàánú òun kí n ràn án lọ́wọ́ kí n gbé òun kò sówó kankan lọ́wọ́ òun ó sì lóun lọ bẹ̀rẹ̀ ah n ò fẹ́ dúró gbé yìí e amúbárùntì ọ̀rọ̀ rẹ lára àwọn ètò mọ́ sọ fún mi pé ká máa ran èèyàn lọ́wọ́ píṣọ̀ rẹ píṣọ̀ rẹ àpí àwájú mi ni mo wá ń rí bàbá òun bí ẹni pé wọ́n ló dúró mu ah, ọlọ́run má jà rí bi bí mo ti gbé bàbá òun lọ bàbá òun ló laṣọ yìí ó gbàgbé aṣọ yìí sínú mọ́tò bóò ni mo ṣe mọ̀ pé ló ní ara àwọn bọ́ìsì tí wọ́n mọ̀ ń kí mi ó mọ àwọn bọ́ìsì tó wà níbi ká tó débi ta àwọn ni wọ́n ń kí mi kí n sì wọnú mọ́tò kí n fún wọn ní nǹkan bí mo ti ráṣọ bàbá ẹ̀ nù n ò sì fẹ́ jùlẹ̀ káwọn èèyàn mọ́ lọ́mọ ní pé mi ni mò ń dọ̀tí títì torí wọ́n dá mọ́tò mi mọ̀ ó tán ah. orí mọ̀tò ó ṣe o. kí wàá lè fẹ́ fi aṣọ yìí ṣe ṣé mo lè dànù. Ah, o lè sún náà kí ni wọ́n fi ṣe ah, o lè sún náà àbí bò ṣe ṣe kó wa kó wa kó wa. ẹ má jẹ́ kí n lọ sún ẹ má wọrí. jẹ́ kó wa kí n kí n kí n. Mm, ẹ má stress ara yín ẹ má ọ̀rẹ́ mi. kí ló ṣẹlẹ̀ ẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ tó ń rùn tó yun so. irú mistake wo mo ṣe irú mistake wo mo ṣe láyé mi sọ jẹ sọ jẹ sọ jẹ. mo bọ́ sọ̀rọ̀ lẹ̀ ó wá dàgbẹ́ ni pé èèyàn kan wò mí mo wá sáré wọnú mọ́tò ah, sọ́jẹ́ sọ́jẹ́. ẹ káàsán. Yeah, hello beautiful. Yes sir. Ṣé kò sì mọ̀ nípa school ló ti ń bọ̀? Ẹ jọ sá, wọ́n jẹ́ owó mọ́tò mi ní class lẹ́ni ni sá. Gba àwọn tí mi dẹ̀ ti ń bá sọ̀rọ̀ owó rẹ́dí àti ẹ̀ ọ̀nà léwá dẹ̀ jí gan sá. What a pity. Actually, no mi ni much lọ́wọ́ but um, ibi tí mo lodge sí kò jìnnà síbí báyìí. Ṣé o máa tẹ̀lé mi lọ sókè ọ̀run? Bẹ́ẹ̀ni sá, I'll follow you. Ṣé o máa yìí? Ah, no sir. Ó yá wọlé. What do you care for? Mm, okay, maybe malt. Just ordinary malt? Yeah, just malt. What about food? Nah, thank you, sir. Okay. Yellow, I get here. Alright, sir. Okay. you ẹ tọ́jọ́ méjì lọ́rẹ́ o ẹ tọ́jọ́ méjì lọ́rẹ́ ẹ ṣe o ṣe bàbá mi àjọ májègbó mm-hmm, mo ṣe mo ṣe mo dúpẹ́ o ṣé o ṣàtán. ẹ ta méjì lára o. ẹ bá mi ta méjì lára o aláwọ̀ abọ́ yìí láti rí o ẹ̀yin náà jèrè àwọn ọmọ yín o. Ah, àmì o o ṣe sáyé ló ní kí gbogbo yín o ó sì kí gbogbo yín lọ kọ̀ọ̀kan sáyé ló ní kí pẹ́ ṣe wọn o ọmọ kọ́hìndé náà lẹ́ ṣe wọn o ẹ ṣe o kọ́hìndé ló gbẹ̀gbọ́n sáyé lòlú èdè rẹ ò yí ìlà kí sáyé lòlú ó ti tó ọkọ mi ó ti tó ó ti tó. àbójú mi wá ń tàn mí jẹ ẹ ló yẹ ibo ló wa. àwọn ọmọ mi ń kọ́ àǹtí èyí ti wá kún wọn láàárọ̀ yìí ni bá mi ní banire estate gate nísinsinsinsinsin bye bye ok tí mo ṣáà lè máa tàn mí jẹ aṣọ tó wò láàárọ̀ yìí náà nìyí. hello Martins ìwà àtijọ́ ẹ̀ ti ń bọ́ àbí ló ah, tiẹ̀ ti bí ti bá wò ó Martins má wọrí má wọrí o ti mọ mi kò kí n ṣe ẹni máa fún ẹ ní hundred thousand ọmọ tó dẹ̀ ń gbébọ̀ náà máa fún ọ náà ní two hundred thousand yeah Martins má fẹ́ omi o tó bá fẹ́ omi ó máa dùn mí gan o alright kò sí wàhálà. <laughs> ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo fẹ́ dá sọ̀rọ̀ yẹn sà. ok. <laughs> kí ló tẹ́ ẹ ṣe fẹ́ fún obìnrin ládùúró owó yẹn torí pé ẹ fẹ́ bá a sùn. <laughs> ọmọ ọlọ́jà ni ó dẹ̀ di dandan kí n fún lówó kan tó ń ta and after all mi sí nínú relationship pẹ̀lú ẹ̀ náà. <laughs> I understand sir sir bóyá kẹ́ fún èmi lówó yẹn <laughs> I will do anything for you sir. Please come back again. mi ní mi wà fún yín ẹ ṣàfún èmi lówó yẹn give me the money I will do anything. Are you serious? Ha, ha. <laughs> mi ìṣeré sá. èmi ọ̀dẹ̀ gbé. bẹ́ẹ̀ ni sá tẹ bá ti fún mi lówó sá. kò má dákẹ́ máa fojú díyan o. <laughs> so nǹkan tá à ń tiẹ̀ máa ń fa àwọn ọmọ mi ṣe lélẹ́yìí àbí. mi ì mọ̀ pé ṣe làǹtí mi ń fa àwọn ọmọ mi rẹ̀. ẹ má fún wọn lówó. má fún wọn lówó máa fún ọ lówó pàdé ni mo máa ń fún ọ iye tó bá ti pa ni màá fún ọ ní pàṣẹ tí èjì tó wọn ní pàṣẹ. kí ló ṣe iṣẹ́ gẹ́lápá náà bẹ́ẹ̀ gẹ́lẹ́sẹ̀. ẹ ó ti omi ò gẹ́lápá ṣàkàlà rájá. tètè rí ọ̀tá tí ẹ máa ń ṣe tó máa ṣe ní tó bá ti sinmi àbí máa wọrí ẹ̀yin máa dín pẹ̀lú yín mi nígbà tí pọlọ́pàá sí yín o mi nígbà tí pọlọ́pàá sí yín àwọn tó máa nù yín tó máa lóyún lálùfẹ́ kú ni màá pè sí yín. tẹ́ bá ti sọ bẹ́ẹ̀ fún mi. ẹ má bẹ̀ mí ẹ ti ń ṣe tipẹ́ ọlọ́run mú yín lẹ́nìí àwọn tó máa lù yín pa ni màá pè. ó fẹ́ kẹ́kọ̀ọ́ fi léyìn fàmí létí ẹ fi fàmí létí ẹ jọ ẹ fi fàmí létí. ẹ ló. ẹ fi létí ẹ jọ jẹ́ kí n lẹ́yìn ìgbà tó o ti sọ fún wọn pé kán gba àpò ẹ̀ kán kó gbogbo owó tó wà nínú ẹ̀ ah, lọ́sẹ̀ ẹ̀ tún wá lùyàwó mi tó báyìí ah, ọlọ́run á bá mi fìyà jẹ wọ́n. wọ́n pè fún wọn o mo ti ẹ̀ dúpẹ́ àwọn ẹ̀rọ pé mo rí fámásì tó sì ibẹ̀ ni mo sáré wò lọ́n fi tọ́jú mi tẹ́jẹ̀ yẹn fi dùn ẹ̀jẹ̀ yẹn ṣe. Ah. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọlọ́run abá mi fi yàjà àwọn ọmọkọ́mọ wọn yìí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ díẹ̀ ah. ibo ni wọ́n ti ń bọ̀ ǹda yìí tí gbogbo àwọn ẹgbẹ́ ẹ ti dé láti skul látàárọ̀ ẹ ìwọ ṣe ń wọlé bọ̀ ń sìn ibo ló ti ń bọ̀. a lọ ṣe nǹkan ní skul. yé ebi báwo yé ebi báwo mo ní kí ló ṣe ẹ́ oníyè owó kọ́ ní bàbá ẹ̀ ń bá wọn. inú mi inú mi ah. ti bọ̀ o fún mi fún mi yé kí ló ṣe fún ọmọ mi fún mi. ẹ wá gbà mí fún mi bàbá ẹ̀ ń bẹ̀. ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ níbo lọmọ ẹ ti rẹ́jẹ̀ fún mi fún mi yé. fún mi gbà mí. ẹ bá gbọ́ ọmọ mi lọ sí ọsibítù. ọmọ mi ti dákẹ́ ọmọ mi ti dákẹ́ fún mi. Ah! Egúngún ló fi bí mímí ṣojú. Àtọ́jú dégbàlè àwọn àgbà fọ̀hún. Gbégún bá bọ́nú aṣọ ipa òun dání. Àbùfún gbarúmọlẹ̀ ojúbọ̀ tún. Àbùfún gbarúmọlẹ̀ ojúbọ̀ sí. Aya o. Ọ̀dà. aṣú kétégbé arọ kétégbé awọ orí ìlà àṣẹ ńlá tí ń bẹ lẹ́nu ọkà mọtọrọ àṣẹ wàrà tí ń bẹ lẹ́nu èrè èyí tí ń bẹ lẹ́nu olólàjù tó jọ bẹ ẹranko àbùfóńgbárùmọ̀lẹ̀ ojúkọ̀tún àbùfóńgbárùmọ̀lẹ̀ ojúkọ̀sí ọ̀yà o. akílẹ̀ yìí méjèèjì yìí ṣé kì í ṣe wípé ẹ̀yin méjèèjì ti jẹ ewo. mi ò jẹ́wọ́ àbí wọ́n jẹ́wọ́. ìwọ báwo ah, ah. mi ò jẹ́wọ́. kò sẹ́ni tó jẹ́wọ́ nú ẹ̀yin méjèèjì. a jẹ́wọ́. ẹ jẹ́wọ́ ó sì dá yín lójú. ọ̀dà ẹ fún mi ìṣẹ́jú díẹ̀ mọ̀ mọ́. tó. àwòfin lọmọdé wojú kí ayé o àwòfín làwọn àgbààgbà ń wòrùn ọ̀sánmọ́ náà gbẹ́jà ńlá bá sọ àrílẹ̀ omi bí kọ̀ǹkọ́ bá sọ àrílẹ̀ odò funfun báláwo nílé awo àlà funfun gbòó kọlẹ̀ lẹ́yìn àwọn yẹyẹ mi àlà. ẹ jẹ́ wò ohun tí mo rí yìí kò sẹ́ni tó dé èèwọ̀ nù ẹ̀yin méjèèjì. ó sọ náà. a jẹ́ wípé owó ẹgbẹ́ wa yìí kì í ṣòwò oníbàárà. bẹ́ẹ̀ ni ọmọkùnrin tó gbé owó yìí fún yín ẹ lọ rè bá ẹ tẹ̀ ń nú dáadáa ẹ bẹ́ kẹ́ ẹ rọ̀ kẹ́ ẹ sì tú àtàrọ̀ àtọ̀dọ̀ fi ti ń bẹ́ẹ̀ nù rẹ̀ ẹ tù wọ́n ni o kó lè bá a fún yín. bọ̀bọ̀ kan náà tó máa ń tawó fún wa owó ẹ̀ náà láti rà á ẹnu àgbà ń rò ní o mò ń wí kótókótó mò ń ṣọṣọkúṣọ bí n bá fi ẹnu ìbá iṣọ rẹ jẹ gbọ ṣùgbọ́n bí n bá fi kébì fún yẹn mọ jẹ bẹ́ẹ̀ bá jẹ inú rírun yín kú mo lówó yẹ ìṣòwò ní báyìí lọ rèé bá kẹ́ ẹ lọ rèé bẹ̀ kọ́ jẹ́wọ́ fún yín. Mhm. àbò lórí burúkú ni láti. olórí burúkú báwo ó dà nípa ayé ládìí ò fẹ́ ẹni ó jẹ́wọ́ owó yẹ ìṣòwò ní bàbá à ń bọ̀. ẹ jọ à ń bọ̀. ẹ mọ̀ rí mi náà ẹ mọ̀ rí mi o. náà lù. kí ló ṣẹlẹ̀. àlàyé kí ló dé tó fi wá ṣe báyẹn fún wa. Ah, ẹ kí ló ṣẹlẹ̀. gbogbo owó tó ta fún wa pátápátá gbogbo ẹ fake ni. ah fake ni kí ni. bẹ́ẹ̀ ni fake ni. alo sọ fún yín bẹ́ẹ̀. ó yẹ kó mọ̀ pa máa mọ̀ ni kò sówó oníbàárà fake ni. ẹẹ eh, fake ni. ah ah, ah fake ni na ah, ẹ̀yin ò mọ̀ pé táìmù tẹ́yin béèrè lọ́wọ́ mi yẹn pé ẹ fẹ́ gbàṣẹ́ kí n fún yín iṣẹ́ kí n fún yín iṣẹ́ ìta ń gbóná ìta ń gbóná wọn kó wa gbàtí wàhálà yín ti pọ̀ jù mo dẹ̀ lọ withdraw owó fún yín. Ah. Eh, eh, owó tí mo withdraw fún yín owó báǹkì náà arọ eh, ń lọ bẹ oníbàárà ń lọ bẹ adẹ́tẹ̀ àwọn ọlọ́jà oríṣiríṣi ṣé bí gbogbo wọn náà lọ ń sèfù síbẹ̀ èmi rò pé same thing ni. báwo ló ṣe máa jẹ́ same thing ṣé àwọn tó ń sèfù owó sí báǹkì wọn. Ah, ẹwẹ má pariwo mọ́ mi wá ohun ọmọọṣẹ tí mo ṣe. ṣé ọmọ kékeré ló ṣe fún wa. ìwọ la yìí wọ́n má pariwo bí. ẹ má pariwo stop. ránṣọ. Ah, ẹ bá try láti move my blow ọlọ́rí dànù. kò lè pè yín o ẹ lọ pọ́lọ́pàá wa. má tọwọ́ bọ̀ mí lójú járe ó rí mi mi ò ṣe ní rí yín mi ò fọ́jú kọ́lọ́ aṣọ wo ni mo pale powder blue àbí sky blue ah, ah, ah. ó fọ́jú mi ò fọ́jú ọlọ́run jẹ́ kí mi fọ́jú láyé tèmi mi ò fọ́jú. ẹ kí ló dé tó wá ń dìbò bí afọ́jú tó dẹ̀ ń tọrọ bára. ẹ ẹ ọ̀nà àti jẹ ní ẹ̀gbọ́n. ọ̀nà àti jẹ. Ah, ọ̀nà àti jẹ ọ̀nà fún ọ̀nà ọ̀run. ẹ má bínú tuntun ní ọ̀rẹ́ gbogbo yìí ni wọ́n. gbogbo ìlànà wọn pípọ̀ yìí náà. Ah, now everybody move it. all of you. àwọn ìṣara wọn. àjọ ara wọn. àjọ ìṣara wọn. àjọ ìṣiṣẹ́ wọn. àjọ ìṣiṣẹ́ wọn. àjọ ìṣiṣẹ́ wọn. move it. move it. kì í ṣàtìlówó kì í gbẹ́jẹ́ pé owó owó ṣe kókó ṣe pàtàkì láyé ẹni ẹni mọ bí tẹ́gbẹ́ ti ń là yéyéyé asáré kú ẹni mọ bí tẹ́gbẹ́ ti ń là àfàìmọ̀ kó má ṣe sáré kú. ẹni mọ̀nú rò àmọ̀ pé ẹ̀ẹ́dá. torí ọlọ́run. ẹ ṣàánú wa torí ọlọ́run. ẹni fọ́ lójú o. ọlọ́run ò ní gbẹ́jú lọ́wọ́ yín. lónìí ara mi sì máa jí mà. ẹ ṣeun ìbànújẹ́ ò ní dé bá yín o. ọlọ́run ò ní dàrú o. ayé yín ò ní bàjẹ́ aráyé ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ. ẹni ṣọ̀fọ̀ ìbànújẹ́ ò ní dé bẹ́ẹ̀ yìí. ọ̀rọ̀ yóò ní dàrú o. bíbí ló bí mi òbí mi. ẹ ṣe àdúgbò ah, o. ẹ ṣe wo. ẹ ní fọwọ́ yẹn gbọ́mọ sí o. ìbànújẹ́ ò ní dé bẹ́ẹ̀ yẹn ṣe wo. ojú yín ní fọ́. ẹ ní sọ̀fù ọmọ o. bíbí ló bí ti òbí mi sá ẹyẹ ọjọ́ mi. lọ́ọ̀ni ẹ̀rọ mi ìbọn jí mà. dẹ́gbẹ́ kéèké ẹ̀ta àánú mi torí ọ̀la ẹ̀ ti ń kà mo ti ń forí ìlú. master mo ti ń forí ìlú. so ti ń jọra wọn. lẹ́nà hmm? lẹ́nà hmm? àìtí ìta o eh. olórí burúkú tó tọ́kè hmm. pẹ̀lú gbogbo pari burúkú two hundred ló fi lè rè o. tó dẹ̀ yẹ gan ti rọ. bẹ́ẹ̀ni gbogbo pari ẹ̀ ló dẹ̀ ti wéjọ yìí. ẹjọ́ torí ọlọ́run ẹ ṣèfò ohun o ẹ ṣèfò eh. ohun yẹn ti ń lọgun jù ẹ ti ń lọgun ọ̀hún ṣiṣẹ́ ìbáyìí o. <laughs> ẹ mọ ọkọ ni o tóun yín bá há ẹ nílé tọrọ nǹkan kan mo dín lánàá mo wúkọ ẹ̀jẹ̀ ni. ẹ ṣe ní wúkọ ń bẹ ti fẹ́ fẹ́ wù jù ẹ rí bẹ́ẹ̀ ti ń sọ ni. n kò lè yá náà ni. ẹni kí ni. mo fẹ́ gbé gba àdàmẹ́tì náà ni. àdúgbò ìdàpọ̀ òkú aláì. kò sẹ́yìn gbogbo street ti gbẹ. kí ló dé mú àwọn àdúgbò ìlú ìdàrẹ. master ibi tá a ti rówó rẹ ibi tó ti fún mi two fifty rẹ. ibi ni ẹja adó mi dalẹ ẹja adó mi dalẹ ibi ni mo dúró sí látòun lọ o hmm. àníkù bímọ mi. aláṣejù hmm. bí n bá mú yín débi tó ti fún mi ní two million two nǹkan tí ẹ tẹ sọ fún mi yẹn máa kàn tí bàbá bẹ́ẹ̀ ni. àǹjọ́ tí bá bẹ́ẹ̀ lọ bẹ̀ wọn ò ní mú yín lọ. ọ̀dọ̀ ọ́fíìsì mi nù. <laughs> torí Ọlọ́run ẹ wa. ẹ mi torí Ọlọ́run. owó owó ṣe kókó ó ṣe pàtàkì láyé ẹni. ṣe sáré kú. bí nsìn ah àbí family business làwọn people yìí fi kí ni ni it's it's alright. Eh, Oga, eh, at this point, permission you need let's arrest some people yẹn the only thing tó kù well ṣé o ṣú ọ̀pọ̀ òde ti ṣe findings that. dáadáa. Ah, i'm 100% sure sir. ṣẹ́rí alẹ́ ọjọ́ tí mo rí wọn yẹn mo make sure we mo tẹ́ wọn dé destination wọn and uh, apart from that night mo ti bẹ̀rẹ̀ sí ṣòwò kiri mo ti bẹ̀rẹ̀ sí to the extent we want to confirm, we àwọn people yẹn know kì í ṣoníbàárà gidi. Yes, uh, 419 ni one, 419 ni wọ́n? one, 419 Bombele ni wọ́n. Okay, if you have done your confirmation, then there's nothing you to wait for again. Get them arrested. Okay, sir. Yeah. Okay, sir. Get them arrested immediately. And, and, one more thing, sir. Can í ṣe àwọn méjì yẹn nìkan. Ọ̀pọ̀ kan. Ah, ọ̀pọ̀. Gbogbo iye tó ń kọ́ lè jẹ́. Kọ́ wà nínú owó rẹ̀. I want to see all of them arrested and at the court of law. Okay, sir. Okay. Ah. ah. Thank you, sir. Ṣé o ga o? Kí ni ìlú ìwà ń dà ṣe bára. rárùn mi aládì mi ò. ìyá fún mi ò ṣe jẹ́ kí n gbé ẹ lọ sí hospital báyìí torí mo pe dókítà ó dẹ̀ sọ pé kó má lọ jẹ́ internal bleeding ló níyì o jẹ́ ká tètè máa lọ sí hospital jọ. aládì mi. ìbò ara ò ní ní ìyá fún mi ẹ wàá yè é pẹ̀lú ah. agbára ọlọ́run wàá yè é. yéè ọlọ́wọ́ pẹ̀lẹ́ fún mi ti kú ara tó ní mí bàbá fún mi ó tún ṣáájú mi. Ah. ṣèbí ìyàwó mi ni ẹ. ẹ dúró gbogbo ìwà tí mo ti wù fún ẹ mo wà bí kò lọ kó pokùnso àṣewò ló máa kókó mi. rò mú márààrò kan. ṣé ṣé bàbá. jẹ́ àwa máa lọ jẹ́ àwa máa lọ sọ sójú báyìí. <sighs> kókó bàbá wọ yàrá mi lọ kò wá bẹ́ẹ̀ tí wàá rí dọ́kúmẹ́ǹtì property tí ìṣe rà àti báàgì tó wọ́n owó wà níbẹ̀ ìwọ. wá ronú kàn yẹn nísìnyí jẹ́ ká lọ sí hospital ìyá fún mi ìyá fún mi kí ló dé ìyá fún mi ìyá fún mi kí ló ṣe é ó tó já lọ ìyá fún mi ìyá fún mi ẹ ẹ wá gbà mí ẹ ta mo fẹ́ képe ìyá fún mi yọ má ṣe bàbá tèmi jẹ́ tàbá ará àdúgbò ẹ wá gbà mí o. ìwà bàjẹ́. ẹ káàsán àǹtí. ẹ káàsán. ṣé máa ẹ wo ebi àárọ̀ ebi ọ̀sán ebi alẹ́ òní pààyàn lágbára Ọlọ́run ẹ ẹ ṣàánú mi ṣé bí ẹ ṣe ń wò mí ọmọ òrukàn ni mí dáàdì mi ti kú tipẹ́ kò pẹ́ tí mọ́mì mi kú mọ́tò ilẹ̀ ló pa wọn ẹ jọ̀ọ́ amount kí nǹkan kí nǹkan lè rún jẹjẹ mi ti jẹun láti jẹta ẹ ṣàánú mi. tẹwàá ga báyìí o ojúlówó kúrò ojú ṣàmùṣà ọlọ́run adẹ́fọ̀rún kẹyà yín tí mọ́tò pa ọ́ ẹ ṣeun wa. ojú gbà mí ti fún yín kan o ah! ìwà jẹjẹrẹ dojú síra yín ìwà múṣẹ bára ẹ̀sọ́ ti ṣẹ́ ẹ dúró lóye bèrè ṣé ẹ̀rọ lápá ni àbí ẹ̀sẹ̀lẹ̀ ti rọ tẹ̀wá múṣẹ bára ní iṣẹ́ níta iná lù àwọn yẹn jìbìtì kiri. ẹ wo kò ní bàjẹ́ fún yín ayé yín ò ní ẹ̀hún ẹ wo mo ṣe débi tí mo rí gbẹ̀yìn lẹ̀ wá bí inú mi ti dùn ẹ̀ ní bẹ́ẹ̀ mọ̀ mi àbí bẹ́ẹ̀ kọ́ lórí bó jẹ́ kan àbí méjì musa ti ṣe fún station yẹn ẹ wò ẹ dàpọ̀ tó yọ lọ ẹ jẹ́ ń jẹ́wọ́ fún yín ẹni tí ó sì nígbà téèyàn bá kú èèyàn lè farapamọ́ fún ṣẹ́rẹ́yìn àti ọ̀rẹ́ mi èèyàn dáadáa ní nǹkan rọ́ fún mi bí nǹkan bí ọdún mẹ́wàá sẹ́yìn mo á mú ọkàn mo fi kéèjì ó ní wọ́n sọ fún mi pé kí n mọ ọlọ́gbà bára tí gbogbo bára tí mo gbà bíi bára bá gbogbo ẹ̀tàn ó ní nǹkan tó Wednesday òun láyé mi fi ń rí bó ti ń rí bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n dákun mo fi mo fi ọlọ́run bẹ̀yìn mo fọdún tí ẹ mo fi bẹ̀yìn ẹ̀wọ̀n kò tẹ́ ẹ bá fẹ́ sọ fún mi wọ́n fún yín fọ́ọ̀fọ́ fọ́ọ̀fọ́ ọ̀rọ̀ mi. ó dá orí ẹ ti dàrú orí ẹ ti dàrú ẹ̀yin náà ṣé ọ̀fọ̀ kan kéjì fẹ́ iná ni. rárá sá wọn fún kan kéjì mi kódà mo ẹsẹ̀ gbó lẹ́nu wọn níṣẹ́ pé àwọn fún kan kéjì mi àwọn ní kọ́ mi níṣẹ́ àwọn ní bọ́ọ̀sì mi àwọn mástà. tí mo ní kẹ́yìn náà lọ kẹ́kẹ́ lọ kẹ́ lọ wọ àkọsẹ̀jáyé yín mi lọ kankan mi jẹ́ kẹ́ mi kankan àṣé mo jẹ́ kókó ah! mi jẹ́ kẹ́ ẹ̀yin ò tó dúpọ̀ nǹkan mi lọ mi kankan. Will oh, you keep quiet? ah ibo lè rẹ bẹ́ẹ̀ wà tẹ́tí iṣẹ́ nu what is wrong with you guys? Eh, eh, eh, ọ̀gá ṣe ráwọn méjì tẹ́ ń wò yìí kírímìnà gidi ni wọ́n o tí pariwo ayé tó ń jẹ láwọn méjì yìí ẹ mọ̀kọ́ ń kó wọn gbòòrò lavish spender. kọmọlá ni wọn ń pè mí o mi ò ṣe lábìsì o. màdìjọ́ kò gbé gbé mi sọ́hún jọ gbé mi sọ́hún. tẹ̀bá àwọn mọ́tò bọ̀kìnì bọ̀kìnì tó ń méjì ń wà ah, ẹ ẹ ẹ sà ọ̀tún aṣáwọn méjì nìkan wọ́n pọ̀ bẹ́ẹ̀ o ẹ̀ ọ̀tún máa ṣe lásán tó ń ṣiṣẹ́ yìí wọ́n tún mú gbòǹgbò mo ṣe jẹ́wọ́ mo ṣe jẹ́wọ́ ara mi mo ṣe jẹ́wọ́ ara mi ni. ewé wọn ti sunko oògùn ọlá ni ọwọ́ ìjọba ti tàwọn eléyìí ó yá tẹ́fà lẹ́nugun ó yá àjọpẹ́ kúrò mi. Ah, àwọn idiot wo orí àwọn eléyìí kankan gbogbo àwọn tó kù tó túmọ̀ tó ṣe get out of my arrested kò lè tẹ́kẹ̀ àwọn eléyìí get out of my office mi. ṣé sọ ẹ rílẹ̀ tí ní business wọn fẹ́ lè ṣe àfi kẹ́ máa jẹ́ gbọ́ àwọn lgbt kẹ́ máa jẹ́ àwọn èèyàn gbọ́ àwọn lgbt ni. àti kẹta lọ́wọ́. Four criminals. Ìta. Agbolu ajé o. Ah, bàbá, báwo ni bọ̀sùn ṣe mú àṣírí mi débi tó fi lọ gbé òòṣà? I don't know àfi kí ẹ rí orí agbólú ajé yìí bá a bá ti rí case closed. ó mú nǹkan tó so mẹ́mi chief ó mú lọ wàásù gbé lọ. bàbá ọkọ chief. ẹni tí bàbá ti mọ ibi tẹ́gbẹ́ ẹ̀ ti eré lásán ló máa ṣáàkó. Yes, my qualification is top-notch. I'm um, um, uh, I, uh, um, Gargantua Gaga, Ash Slinger or Master Chef wèrè wọlé ní ìka kí ni ṣe báwọn èèyàn náà ṣe kúrú tí wọ́n kiri èkúrú káàkiri. ẹ kó má lọ jẹ́ pé bọ́ọ̀sì gbé wọn lówó. ṣùgbọ́n mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ kẹ́ tó nà mí ọwọ́ yín fẹ́ rojú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ṣé o ṣàkíyèsí ni ọmọ ìyàwó ẹbí ká ti rí yàn kankan mọ́ ṣì fún bọ́sùn kò dá kéèyàn tálíkà tálíkà ni o tó rò pé gbogbo nǹkan tó ń dán báyìí tó ń dán ni wúrà ni. Mama, ibi tí mi àti bàbá mi ta ti lọ, ta ti tọrọ owó. Ṣé mo pàpà dé bí àwọn ọkùnrin mẹ́ta lọ? Ṣùgbọ́n gbé bàbá lọ, wọ́n ti gbé bàbá mo ló ti rí gbogbo ọkọ̀ tó kó wa <laughs> yìí. ẹbí ogbó yẹn lẹ Ọlọ́run ti ṣèyanu ẹ nìyẹn lẹẹjẹ kan máa yọ. bó bá tiẹ̀ rí nǹkan àṣírí gan nítorí pé àìmọye nǹkan lójú ì máa ń rí ẹnu kò lè sọ. èmi tí mo ti wà ń bèbà láti jọjọ mi ò mọ bí yàrá yẹn ṣe rí. bàbá mi kí ló dé tẹ wá dáná síbi tẹ̀ ibo ni wọn náà ń kó èmi náà. ẹrú mi nìwọ. èmi ẹrú ẹ. inú àgọ́ mi dẹ̀ ló wà. babaláku bàbá ò lè ní kí wà nínú àgọ́. tí bá dẹ̀ wà nínú àgọ́ ẹ tẹ́lẹ̀ ajẹ́ gbégbà tí mi ò mọ̀. ní báyìí mo ti kúrò nínú àgọ́ ẹ. àtùpà ọ̀la ó àtùpà ọ̀la tó bá tọrọ àtúpà ọ̀la mi tán dákun má ṣe owó òkùnkùn òṣì òkùn ní owó lórí mi o sinimá títún àtúpà ọ̀la kọ́kọ́ rẹ̀ pítọ̀ Seriki movie ọ̀gá àgbà níbi ká ṣe sinimá ló gbé jáde ẹ tètè lọ ra tiyín o. àtúpà ọ̀la kò ní kí n lọ sí àtúpà ọ̀la ní ìkọlà àwọn ẹgbẹ́ mi kí n lọ fún ọ. torí pé ajé ló kára pa lára tálára fi jẹ́ lẹ́yìn kò ní sọ tó ta bẹ́ẹ̀ o má gbẹ kókó tó jaka ìdí ẹ̀ gbóná rí sanyẹ̀rì olójú kan ló wà mọ́tọ̀ ọdúnladé àgbẹ̀kọ́lá tó ń kálò ló ń parada ó dìjà pa. bàbá tí bí. ẹ mú ni mo mọ̀ kọ́ wá ni mo mọ̀ kọ́ wá ojú yín tó ń tẹ̀ ti bọ́ dànù. Hmm? ẹ tún wá túyú. true life story ìrírí ayé alágbára tó gbé ọkàn sókè rọrùn ni sinimá ti tó tupa ọ̀la. ìdùnnú ńlá kan tó láàmì láàkà nílẹ̀ Yorùbá níṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ká tó wá sọ de sinimá àgbéléwò. ó gbóná rìtìrìtì ó da jìnnìjìnnì bọ́lẹ̀ yàtọ̀. action packed movie ni suspense inú ẹ̀ ga yàtà. ọ̀làyẹmí jimoh yẹn kẹ́mi ló produce yẹ. wàásù owó ìyá gáúsù ló direct yẹ. starring ọdúnnadé adékọlá ọ̀làníyà fàjàsán yẹn ọ̀làyẹmí jimoh yẹn kẹ́ FM ọ̀pẹ̀yẹmí ayéọ̀la péjú ògúnmọ́lá kẹ́mi davis nike idris ladi fọlárin owólabí àjàsà lẹ́kàn ọlátúnjí fẹ́rànmi ọ̀yálọ́wọ́ bọ́sẹ̀ arẹ́gbẹ́sọ̀la wàsí owó ìyá gáúsù àyíní káyọ̀dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun ọ̀la subtitled in english ó ti jáde sórí vcd nìkan káságbà marketed and distributed by corporate pictures seriki movie ọ̀gá àgbàlẹ̀ ìkàṣí sinimá vcd ayélujára shopping complex bọ́ládé Òṣòdì Lagos ó tún wà ní kó máa rólùmọ́ multimedia àti mercury pictures làrẹ́nà ọ̀ṣọ́dì sinimá ti tún àtùpà ọ̀la ẹ̀ má fọkàwé yan ìṣẹ́júṣẹ́lu ẹ̀ gbà bẹ́ẹ̀ àtùpà ọ̀la ni kẹ́ẹ̀rà kẹ́ẹ̀wò kẹ́ẹ̀gbà ó ti jáde kúnra bí your copy náà náà náà. ṣe ó ṣe pàtàkì. 在。